O ti record already o. Yes, sir. àti on behalf of old, uh, Yorùbá one voice tó wà ní òkè òkun tí ibà Gani Abíọ́dún Ige Adams ni wọ́n ṣe grand prix fún wọn wọ́n ní kí a fún ẹbí Muyideen Ọládẹjọ tó rebi tí àgbà ń rè ní ọjọ́ kẹfà oṣù keje twenty twenty one nípasẹ̀ pé ó jà fún orílẹ̀-èdè Yorùbá pé kí àwọn Fúlàní darandaran kó má kó wa lẹ́rú kó má pa wá so nípa kidnapping tí wọ́n ṣe ní ọ̀dì sísìn ni ó jà fún so wọ́n á fẹ́ fi gbé owó ilé ìyàwó ìyàwó kejì lélẹ́yìí ìyàwó kẹta lélẹ́yìí tó wà ní oyún àkọ́kọ́ sí ní around mọ̀lẹ́bí wọn náà lélẹ̀ tó jẹ́ àfa ẹbí wọn ó gbé owó ìléyìn lọ́wọ́ five hundred thousand naira láti ọ̀dọ̀ Yorùbá One Voice tó wà ní diaspora òkè òkun tí Ìbà Gani Adams kan petro wọn ní kí fún yín pé ní agbára Ọlọ́run kò ní sí ní àkófà fún gbogbo mọ̀lẹ́bí o àti OPC lápapọ̀ fún ẹgbẹ́ Yorùbá one voice ọlọ́run á dá ẹ̀yin ìyàwó sí á lè dá àwọn ọmọ sí ní agbára ọlọ́run àwọn ọmọ ẹgbẹ́ wọn Yorùbá tó wà lókè òkun tó jẹ́ Yorùbá one voice àwọn náà gbà ládùúrà fún ọ pé ní agbára ọlọ́run ọdún wa jìnnà síra wọn o wọn á kó èrò epo délé o wọn ò ní kú sájò o wàhálà ìdààmú kò ní jẹ́ títí wọn o wọ́n ṣe ran ẹbí Muyideen Ọládèjọ lẹ́wọ́ báyìí Elédùmarè abẹ́sí ràn wọ́n lọ́wọ́ láti wá gbogbo nǹkan tí wọ́n ń bèrè lọ́dọ̀ Elédùmarè Elédùmarè wọn. a tún fi àdúrà ran Ìbà Gani Abíọ́dún Ìgè lọ́wọ́ náà tó jẹ́ pé àwọn Yorùbá wọn fọ ètò wà lókè òkun Elédùmarè lọ́ra ẹ̀mí ẹ̀ o tá ò ní borí wọn o ààrẹ Gani Adams ló máa kó adélẹ̀ lérí o àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o mú kí ẹ̀yin ọmọ ẹgbẹ́ Muyideen náà tó wà bí lónìí ní agbára ọlọ́run alọ́rọ̀ àwọn mọ̀lẹ́bí o àríbẹ́ àṣẹbẹ́ o èyí tí mo wí náà àròhárò mọ́ o ọ̀yà ìyàwó. adúpẹ́ lọ́wọ́ gba àwọn ọmọ Yorùbá Ọlọ́run jẹ́ ká rí ìdààmú kò ní fi irú èyí ìgbàlagbà ọdún ìdààmú ò ní dédé gbọ́n wọ́n bá ti ń lọ rí wọ́n máa pọ̀ rí gbogbo nǹkan tí ń mí nínú nǹkan ni wọn àtẹ̀tí òun Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan lágbára náà Ọlọ́run máa pèsè fún ọ kò ní fi irú èyí ìgbàlagbà ọdún a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá Oòduà ọlọ́run ọba ó tìrò yín lẹ́yìn o ọba tíntìntìn lẹ́yìn látàná ọlọ́run ní padà lẹ́yìn yín lábẹ́ ààrẹ Gani Adams ọlọ́run ó jẹ́ kí wọ́n ó ṣe lérí ọ̀gá yín di ọdún alẹ́ o ní gbogbo ìgbà tí ọlọ́run bá ní kí àwọn náà ṣe ọlọ́run ní fìbàjẹ́ kàn wọ́n gbogbo ọmọ ẹgbẹ́ tó wá wà lókè òkun tí wọ́n fi owó ìránṣẹ́ owó ìbànújẹ́ báyìí ọlọ́run ní jẹ́ dá láàrin wọn owó ìbànújẹ́ owó ẹkún ọlọ́run ní jẹ́ fi rán àwọn náà ọlọ́run jẹ́ wọn kó rere wọlé o gbogbo rere tí wọ́n ń ṣe ọlọ́run ní fọwọ́ bàjẹ́ nǹkan ní wọn èyí tí mi àti tí omi ọlọ́run ní fi kó èsì ló pa wọ́n èyí tẹ́ ẹ wá wà nílé tẹ́ ń dúró lọ́sàn-án lóru tí wọ́n ń pè ní gbogbo ìgbà ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ o àwọn ẹni ọlọ́run ní jẹ́ borí mi ó kọ yín ọlọ́run ní jẹ́ wọ̀ ọ̀kọ̀ ògo yín ọlọ́run ní jẹ́ ó mi ọmọ ẹnì kọ̀ọ̀kan ọlọ́run jẹ́ ó bá àánú pàdé ẹ̀yin gangan ìsọ ọlọ́run ààbò ọlọ́run ọlọ́run fi sọ yín ìsúlẹ̀ ńlá ilé ìlàfẹ́. bisimilahi rahman rahim ilahi kulesi ilahi mi wela da da kaze bi bale ha bi rọba ha sari beji alasi ati ama mi ju orúkọ mi ni ọmọọba adédèjì aládésáwé tí mo jẹ́ olùdarí ẹgbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti mọ̀lẹ́bí lẹ́ẹ̀kan sí o ọdún ajínà síra wọn ọdún agbé gbogbo wa ọdún ànímí ọ.